agbára olúwa ti dé bíi tìgbà ni pàdé àdúrà ńlá ẹlẹ́ẹ̀kan lọ́dún journey of prophet two thousand and twenty one àkórí ìtọ́dún yìí ni ọlọ́run nìkan only God tá a bá ti wọnú àdúrà ṣọ́ làgò mọ́kànlá alẹ́ àgbàrírí àdúrà títí dàgò márùn-ún àárọ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ látọjọ́ Sunday tenth of January títí dàárọ̀ Saturday sixteenth of January two thousand and twenty-one etí yín mélòó oníbejì nípàdé yìí o tó bá tún di Monday eighteenth of January títí di Friday twenty-second of January two thousand and twenty-one ní ìpàdé ìpàgọ́ fún gbogbo ẹni àmì òróró àtàwọn òṣìṣẹ́ nú ọgbà àjàrà Ministers and Workers Conference two thousand thousand and twenty one láago mẹ́wàá àárọ̀ ṣaago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọlọ́run nìkan làkórí ìpàgọ́ yìí prophet dr sk abiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ prophet evangelist moses ọlágúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí ogun aṣẹ́ wa gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ọlọ́run nìkan àtìpàdé kìíní àtìpàdé kejì ló máa wáyé ní orí òkè anúṣekù tí èsì agbára ọlọ́run ní gbani apòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government area ọ̀ṣun state di àjọ bá jésù pàdé kò gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ní twenty twenty one ọlọ́run nìkan God bless you. hallelujah ọmọdé àgbà ó ń lé àlejò mo kí ọkùnrin mo kí obìnrin ní ìlú yìí àti ní òkè òkun níbi gbogbo tẹ́ ẹ ti ń gbúrò mi àlàáfíà fún ọ fún ìparí ọdún yìí àlàáfíà fún ọ fún ọdún tuntun lórúkọ Jésù ò ní kábàámà wáyé rẹ̀ ọwọ́ ńlá àánú ńlá yóò bá ọ gbé. orúkọ mi ni prophet moses ibrahim ọlágbójú. ń bọ mò ń pè ọ sí mò ń pè ọ sí ìpàdé ìrìn àjò wòlíì pẹ̀lú conference tẹ́mi yóò ti gba agbára lára àwọn bàbá bàbá nípasẹ̀ jésù àwọn tí wọ́n rìn àrìn yìí nínú sí olúwa àwọn ẹ̀dá tí wọ́n dúró ti ọ̀rọ̀ ọlọ́run àwọn tí iná ń bẹ lára wọn àjọ fún yín àti èmi ọmọ yín láti bọ́ ọ sọ jẹ́ pẹ̀lú tọrọ láti dí òkè torí pé tẹ̀lé ogójì ọgọ́rùn kò gbé nàìjíríà má jẹ ntọ́ jẹ mo fẹ́ kó o wà nínú àwọn tí ó wà ní òkè láìpẹ́ láì jìnnà torí pé ìran rere rẹ yóò wá sí ìmúṣẹ ó ń búyọ sí orí òkè tí ọlọ́run tẹ̀dó sí orí òkè tí ọlọ́run ti ń ṣèyanu tí a pè ní òkè àánú sìnkú ní ìlú àpòmù lọ́ndì ten láàárọ̀ yóò sì parí lágbára ọlọ́run lọ́ndì twenty three ọ̀sẹ̀ méjì gbáko ni o kí ló dé bàbá filé rẹ lẹ fàyè rẹ lẹ àwọn tó pẹ́ wájú olúwa wọn kọ bíbélì yìí òun ló fi ń jẹ mímí kúrò ń bẹ kúrò ń bí ọ wà dìde ẹni ọba dìde sáyé ẹ lọ́lọ́run máa ń gbọ́ tiẹ̀ dìde kọ wá bá àwọn wòlíì ńláńlá jàǹkànjàǹkàn tí mi ò lè dákọ pàdé pàdé wọn pẹ̀lú bàbá mi ẹsìkì abẹ́ara ọdọọdún ni a máa ń wá wá pàdé ọlọ́run má gbàgbé pé yọ bẹ̀rẹ̀ lọ́ndì ten yóò sì parí lọ́ndì twenty three ọ̀sán òru ni o marathon ni o láàárọ̀ kùtù five ọjọ́ on the ten yóò sì parí níjọ́ on the kíní à ń ẹ̀ on the twenty three má gbàgbé ọ̀rọ̀ àtàdúà. ibi a ti mú ọ̀rọ̀ jáde má gbàgbé o pẹ̀lú orí ọ̀fin ọlọ́run ìníwé ditarolomi orí kẹfà ẹsẹ̀ kẹrin kí ló wí gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run wa olúwa kan ni kò yí padà. ọ̀rẹ́ mi bàbá mi àwọn ọmọ Ísírẹ́lì bọ́ sí ìgbèkùn Fáráò ẹ̀mí ọlọ́run ló gbà wọ́n olóògbà wọn kò ní ìṣòro lọ́gbà wọn kò gbogbo ń tọ̀ ńlá kọjá tó lè gbà ọ́ kò ní òun náà ni ẹ̀mí ọlọ́run ìrántí ọlọ́run o ọmọ àjọ ni o ọkùnrin ni o obìnrin ni o ẹjẹ́ àdàgìrì ìwọ́nú ìrìn àjò náà gbogbo àwọn tó dàgìrì ìwọ́ lánàá tí wọ́n dàgìrì ìwọ́ ọtúpọ́dún mẹ́ta torí òkè yẹn bẹ̀rẹ̀ ìyanu ni o wó èrò bí pé ọbí ọgbọdọ̀ fọ ọ fíjọ́ torí pé kí ni tẹ́mi ọlọ́run bá dé ọlọ́run tó lè lò ọ́ ju ti èmi lọ tó lè gbé ọ̀gá ju ti èmi lọ ìwọ náà jọ torí gbàgbọ́ pé ìyẹn ọba ń bọ̀ lágbàáyé máa bọ̀ sọ́sùn state tó ti tó sí ìkòyí tó dé ìkòyí pọ̀ ń lọ sórí òkè àánú tí bàbá ọlágúnjú àti bàbá abẹ́yára máa ń wábẹ̀ lọ́dọọdún gbàdúrà fún gbogbo àwọn ikọ̀ àti àwọn èèyàn ọlọ́run gbogbo ó bá ọlọ́run pàdé. january ni yóò bẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ ló sì parí twenty three ọ̀sẹ̀ méjì gbáko ni ògo òní fi ọ́lẹ̀ àánú máa bọ̀ nínú rírì rẹ̀ àwa sì ló ṣe. ìdájọ́ bá jésù pàdé kò gbàgbára ọ̀tún.